وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أما tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nípa àlàyé tá à ń ṣe lórí al-imam ahmed bin hanbal níbi agbọ́ni tí a ti dúró ní ìdánilẹ́kọ̀ọ́ wa tó gbẹ̀yìn òun náà ni ibi tí àbá fẹ́ sọ ìyà tó yẹ ká kọ sáwọn olórí gẹ́gẹ́ bí mùsùlùmí ìyà tá kọ sáwọn olórí yìí ó yẹ ká mọ̀ ó ṣe pàtàkì púpọ̀ ìyẹn ló fà bẹ́ẹ̀ pé ní sábà wà àwọn àfa wa alùsùnàtì wà jàmáà wọn a máa fi ìtẹ̀lé lórí ojúṣe wa tó lórí wọn a máa fi sínú ọ̀rọ̀ àlàáfíìdà ọ̀rọ̀ àdìsọ́kàn. Túlẹ̀ ń pè ní sẹ́ẹ̀bá sáláì máa ìyàtọ̀ yẹ kókọ tó lórí ó lè fa wàhálà fún un táwọn àwùjọ kan bá ṣe aláìmọ́ ó lè fa tìtúnà láwùjọ yẹn ló fara máa rí nínú àwọn tíra àkọọ́lẹ̀ táwọn àfọmọ ṣàlàyé eléyìí fún wa kí wọ́n ti rí nu òṣèlú súnà tí à ń kà yìí láàrin nu àwọn tíra mi bíi àṣẹrí a ìmáàmù àjòrí bákan náà àpéjà tó sálà nínú àtìrà mi ìta tuntun máa bá nu àárínú àkéjàtú àtọ̀háwíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáwọn fọwọ́ máa ṣàlàyé fún wa nípa olórí èyí tó tẹ̀ tó lé kéjọ yìí ń lọ àwọn kútùbù àwọn kútùbù súnà bíi sọ̀lì háyè àwọn àrí àwọn àhàdí tó pọ̀ jantirẹrẹ nínú sahih bukhari sahih muslim sahih muslim àárí àwọn ahadith nínú sọ ń pa bá a ṣe bá wọn olórí lò bákan náà dáwọn olùsúrò àwọn kutubu sunan àmọ́ bá bẹ́ẹ̀ ilé ò jẹ́ ká máa pàtàkì bóòlù àti ìṣètò lórí nínú tí àkàfọ́ra wa nídánilẹ́kọ̀ọ́ wa tó gbẹ̀yìn ara rẹ̀ díẹ̀ lórí ń torí pé ọ̀rọ̀ táà tó máa ṣàlàyé lè náà ó ní ìbáṣepọ̀ mọ́. àbá ní wàsánù wàtọ́ àtúlẹ̀ àìmásí wa àmìrì mìmìnì. nínú tó yẹ kó wà sáàdì fọ́kàn wa òun náà ni ká gbọ́rọ̀ sí àwọn olórí lẹ́nu ká gbọ́ ohun tán bá ń bá wa sọ. So ṣé wá sí wá gbọ́ kò bí tó ọ̀tọ̀ àkájú tẹ̀lé tó gbà tó pé kò bá sí ìyapa ẹnu lórí ẹ̀. ìlú pẹ́gbà tí abẹ́rẹ́ àwọn sọ̀rọ̀sọ́lá tó ṣe bẹ́yà fáwọn sọ̀hábà kan nínú ìbáàdà tuntun sọ́ọ̀mì olóṣàlàyé ọ̀rọ̀ ìlógbà àdéhìí ni wá ونبايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة ó lánàbí bá wa ṣe bẹ́yà agbàmùlẹ̀ lọ́dọ̀ ànẹ́bí fáàmù tẹ̀lé olórí olori tí wọ́n lẹ́nu á wọn o ó ṣèrò wà si nígbà tí ara bá dẹ̀ wá àtìgbà tára bá ní wá torí pẹ́lú mi ó tẹ̀lé lórí tára bá tẹ̀ ẹ́ nígbà bá onísànà ìmọ̀ wọn gbé ládéhùn ni pé àwọn gbọ́dọ̀ tẹ̀ ló lórí nígbà tí àwọn bá wà nínú dẹ̀kun àti gba ìnira tẹ́lẹ̀ bàbá ń sọ pé agbọ́dọ̀ tẹ̀lé àyè mọ́ àwọn aláṣẹ àwọn olórí wa wa amírí mòmìnì ẹ̀mẹ́ tó jẹ́ olùdarí àwa mòmìnì albarru wal fajir ẹni rẹ̀ ló jẹ́ ní abẹ́ni ibi lópin ìgbà tí ò bá pa wá látẹ̀kàtẹ̀ lọ. gẹ́gẹ́ sọ wọn ní hadith abdullahi bin umar radiyallahu anhuma oní alalmar ilmọ́tì ó dọ́ra yàn fún ọmọ mùsùlùmí àfàmùhùwà tọ́wà kó gbọ́rọ̀ tó lórí lẹ́nu ó tẹ̀lé fi máa àhábà àwòkálẹ̀ níbi nǹkan tó fẹ́ lórí pàtẹ́ẹ̀lì ó bá tó lọ fẹ́ mu kó tẹ̀lé àwọn olórí wa pàṣẹ ó bá ń gbé òfin mu náà kó tẹ̀lé wọn ń làmú inú mọ̀rọ̀ bìrìmọ̀ àfíyà lópin ìgbà fẹ́rẹ̀ bá pa láti ẹ̀kọ́ mọ ẹ̀ṣẹ̀ lọ. lọ́sọ̀ bá pààyàn láti ẹ̀kọ́ ṣẹ lọ ìkẹlẹ̀ àní tẹ̀lé ìtòlórí bá sọ àbọ̀gá wa kan àbóbi wa lójú wa ti fi yẹn ẹgbọ́dọ̀ tẹ̀lé ìtòlórí sọ kódà kó má tẹ̀lé kó má tẹ̀ àwa lọ́rùn. bàbá ń sọ fún pé ní wàmọ̀nù wà ní àlìkìláàfà ẹnikẹ́ni tó bá lórí khalifa wàjútàmù ànáàtò àlẹ́ yìí wọ̀rọ̀dù ẹnu àyàn lórí kò ní olórí ń sin ó wọ́n sì yọnu sí i. wàmánà aléhìn bí fáì bẹ́ẹ̀ náà lẹ́tọ́ yẹ pé ó yá dà ló lè yọ láwọn èèyàn lórí ọjọ́ tó wà mẹ́tẹ́ lè ló bá wọn pa rẹ̀ hàtà sọ́ọ̀rà kàlífà tó fi di kàlífà ó di kàlífà náà ni fàṣùmíyà amíròl mùmìnín lọ́sì pé ní amíròl mùmìnín ó ti dolórí fún àwọn mùsùlùmí náà ó dà kó jẹ́ pé ọ̀nà tí ó gbà débẹ̀ ọ̀nà tó lágbára tó láti dé lórí òdòdó tá a máa tẹ̀lé ìyẹn la ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó gbẹ̀yìn nípa pé ní ọ̀nà tí èèyàn fi ń do lórí nínú Islam ọ̀nà tó ṣe díẹ̀ ó lè jẹ́ bìṣúrọ̀ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni alẹ́ lè hàlẹ́ wà láìsí láàrin àwọn abẹnugan nínú ìlú pẹ̀ta ní òjò lórí wa láti mọ́ lórí gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ní ayé Umar tó ń káyẹ̀ fún òjò mi tó rọ̀ ká mú yẹn láàrin wọn láti mú Usman ó ti lè jẹ́ bil ikhtiyar min al khalifa bóyá kàlífà tó sì wà tẹ̀lé yẹn nìkan pé tí ń bá lọ tán ilé ìtọ́jú lórí ìyẹn náà lọ́nu Islam gẹ́gẹ́ bí Abubakar di bó ṣe yẹ Umar ibn ó sì lè jẹ́ tí yẹn alẹ́ amir bisayf ó patrol kó borí ẹni tó wà mẹ́tẹ́lẹ̀ fáwọn lẹ́yìn tó ń pè ní al ẹ̀fà tróyìn tí ẹ bá ti ń gbọ́ gbogbo ń fẹ́ lẹ́nu tó bá bẹ̀ kúrò á ní tí ṣe òṣèlú ni kò dáa tó pé ìwà àwọn akàwà ríṣì tó bá tẹ̀ wá padà rí ṣe kọ́ tó lè kúrò odidi tàbí fanáàlú ọ̀nà tó wá tọ̀ yìí ń kọ́ o ni ó mọ̀ jẹ́ tó wà àtọ́lọ́ pé sáré bá tó lóyá àtúndóhun náà gbogbo nǹkan kàmí létò náà lẹ́yìn bàtà tí wọ́n mele bàbá ń tẹ̀síwájú nínú mọ̀ jẹ́ ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ ilé bàbá ń tẹ̀síwájú láti sọ àwọn ojúṣe wa fáwọn olórí. bàbá ní wàlúgàtù wò máa dé máa imam ila yawm al-qiyamah والقدر ماض مع الإمام إلى يوم القيامة البر والفاجر pàlígàtù ni máa jágùn ẹ̀sìn máa rí ló sì máa kọ̀ǹtínú lọ máa ìmáà pẹ̀lú aláṣẹ olórí àwa mùsùlùmí ìráyọ̀ mi ìyá àmà bí ó ti máa bẹnu sálùkì àmì ìdè tó gbẹ tí wọn bá tẹ́lẹ̀ kéré bẹ́ẹ̀ yẹn kẹlẹ kẹkọọra yín tọ olórí náà ni yóò announce òun ni ó kéde ogun kẹ́ra mùsùlùmí ẹ̀ dìde sí nǹkan báyìí ogun dìde ó lè jẹ́ jihad dákú ìní ẹgbẹ́ tá a ti ń dìfẹ́ǹdì ara wa nípa aburú táwọn ọ̀tá fẹ́ ṣe fún wa àwọn jihad tọ́lá àbí tẹ́ pé a ti ẹ̀ lágalẹ̀ abẹ́ request fún àwọn akẹgbẹ́ dẹ́ẹ́dán àná gbọ́dọ̀ kó sínú kínní kó sínú sùlámù gbogbo ẹ̀ pátá ó gbọ́dọ̀ jẹ́ lábẹ́ àṣẹ olórí ẹgbẹ́lẹ́ sọ ayé bá ń lò lẹ́ni gan bẹ́ẹ̀ ni wọ́n ń lò ó bẹ́ẹ̀ kójú ẹ̀sùn kọ́ làwọn ti wò ó ọmọ ogun òlù kan ò lè jáde lé nìkan lọ jagun tí pírẹ́sẹ̀tì wọn ṣe kíni tí ó mọ̀ sí. ṣùgbọ́n ìta máa rí láàrin àwùjọ yẹn lẹ́ni tó náà ṣe jihad lábẹ́ olórí kan tí ó mọ̀ sí ara burú tó wà ní pé à ń tako súnà lábẹ́ olórí ni àwọn fi sọ pé wàlfàdì alibaru wàlfàdì fún àkó lórí ẹ kó jẹ́ ní ibi àbẹ́ni ló jẹ́ ojúṣe wa tó bá kéde ogun tẹ̀sí káṣekínní káwà lábẹ́ rẹ̀ láti jà. táwa nínú àwọn tíra nílẹ̀ yóò ṣe sọ́ọ̀rẹ́ pé ogun onínú Islam abẹ́ olórí ni mò ń wà torí pé tẹ́ẹ̀ bá jara bí olórí tẹ́ẹ̀ bá lọ dá wàhálà lẹ ọ̀rọ̀ rẹ̀ ló ṣe nìyí.

látàrí wọn náà ti spread Islam sọmọ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n lọ bá ló kẹjagun bìdó ní ìdílé ìwádìí láì sí àtẹta níbẹ̀ àti olórí bẹ́ẹ̀ ìyẹn làwọn àfáàfin máa ń sọ pé ní gbogbo jáde sábà ṣe pẹ̀ láti olórí gbogbo kìtàlù tó bá wáyé ìjọba wa lọkọjá àlàyé yẹn lórí rẹ́gbẹ́lá ti dìfẹ́ǹdì ara rẹ̀ ìyóò yàtọ̀ dífẹ́ǹdì ara rẹ lọ mọ̀pẹ́ akéde kó dídó ogun báyìí ó gbogbo èèyàn máa lọ olórí mùsùlùmí òní òsì tó bá ti sọ ìwọ wa nínú ẹ̀tọ́ tá a kò lórí ni pé a gbọ́dọ̀ fọ́lò rẹ̀ jagun tó gbàgbé kó ní ráìtì ló wà ẹ̀sìn ló fẹ́ dífẹ́ǹdì òun wá jẹ́ ni rẹ̀ àbójẹ́ ni bí òṣìṣọ́kà lórí ojúṣe táwa gbọ́dọ̀ fún mi. eléyìí nínú ìwọ olórí lórí wa ni. àmì òfin tó jẹ́ nírí àwòjẹ́ nírí ìlúfọ̀wá nínú usul al-sunnah wal jama'ah wọ́n sọ pé nínú olórí ni al-jihad ma'ahum àjọba àjàmú tí tó bá fẹ́ jagun rẹ̀ sí àní tako ìdíjagun yìí nínú tí ìsìláàmù mú wá ni kìí sàlẹ́lú àwọn tó lọ fún láǹgì kan náà ló jà pẹ̀lú wẹ́ẹ̀dù wá sọ ìsìláàmù lẹ́nu torí pé ẹ̀sìn agbọ́dọ̀ dìfẹ́ǹdì ẹ̀ nínú àwọn dọ̀rùrì yàtọ̀ lẹ́kàm àwọn nǹkan márùn-ún tẹ̀sìn wá sọ àkọ́kọ́ rẹ̀ ní ṣíbùdíì ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn àwọn àtọ́ fẹ́ bàjẹ́ rádà kí a máa wò wọ́n àní wò wọ́n tí wọ́n bá náà fẹ́ dúkò mọ́lẹ̀ ẹ̀ àwọn pé jíjí àwọn fẹ́ máa wọ́ ọ̀dà ọ̀ka wọ́n gbéra ọ̀ní wò wọ́n bẹ́ẹ̀ ni ẹ̀sìn ju lé lọ. kìí sáà nípa àwọn ọ̀rọ̀ fún lánìkan gbogbo àwọn àmẹ́bí fẹ́ sùn lọ bó ṣe wà rẹ̀ àmì òbí sọ̀ gbogbo àmẹ́tí ọ̀nà tó lọ náà ni wọ́n jagun láti fi dìfẹ́ǹdì ẹ̀sìn kó bí aburú àwọn ọ̀tá ẹ̀sìn anabi wa musa alayhi salam ó jagun ibi tó lọ́wọ́ sọ́nà àtàlà tí ó ti fi àwọn ọ̀lú kan salamu bani israeli sáàmì fàákẹ́kọ́rí iná lánàá ìdíkọ́lá ha abàdà màdámù fi ha ìrẹ́mùsà nílé wọ̀lú yìí o torí pé iná fíyà fọmọ jàbàrí àwọn ìsàgìsàyà yẹn wà mẹ wàyí náà lánàá ìdókòlá àtà yà kúrò lùmí ni ha àní wọ́n tún ìjáde kúrò ń bẹ àtàn wà ń bẹ fa yà kúrò lùmí ni ha fa iná dá ìlú sábà wọ àtàbà jáde láti wọlé àwọn tó tó páyà ọ̀nà ọ̀nà ọ̀gá sábà wọ ẹ̀rì àgórí wọn àti bẹ́ẹ̀. alábàájúkọ́ ní iná lánàá dùkúlà abàdà damu fi hà aláàní wọ ilẹ̀ musa ló gbàtà yẹn lu ìlú fáàgì abu anta wà rọ́bùkà ìwọ àtọ́nàbà rẹ tó rẹ́ sẹ́yìn máa lọ fàkọ́ọ̀tìlá ọlọ́run tó dza fi kíláà bí musa olùpa jàló tó jẹ́ níbi ọlọ́run ọ̀kọ́tọ̀lá Dáúdù jàló lójú ogun kan náà eléyìí láti fi dìfẹ́ǹdì ẹ̀sìn ni ìyẹn làbí ti ṣíwájú àǹtẹ̀rẹ̀rẹ̀ àti àwọn àyà alukur'an ti ń sọ òfin tó de ogun nínú Islam àti ọlá ti bẹ̀ fún ó pọ̀ jàǹtẹ̀rẹ̀rẹ̀ lára ìlọ́run ní inna Allah shtara mina al-mu'minina anfusahum wa amwalahum ọlọ́run ti ra ẹ̀mí àwọn mùmìnì dúkìá wọn bí á nàlá òun lè jáná pé ẹ̀sán sáfíra ìtàkì tẹ̀sán fún náà nà lè jáná ìkọ́ tìlú nàbí sabilillah fún àtọ́bá ń jagun sótọ́ tọ́lọ́m fàyẹ́ tùdúnà àwòsàlùm wọ́n pa wọn wọ́n pa ìrìn bákan náà níbi sọ́nù hadithi yìí pé omiri tó ní ọkọ́ sílá nẹ́ẹ̀sá àtà yẹ ṣáàdù àlá ilẹ̀ àìlọ́gbà. apá mi láti ìbáwọn èèyàn jà títí sáà fi gbọ́ lọ́wọ́ bá gbọ́. sáà mi jẹ́rìí pé kò sẹ́lò míì sáájọ́ sì fún lódodo àyà wa anna muhammadan rasulullah. àti pé anáyọ̀ muhammad òṣìṣẹ́ ọlọ́run. wàyí fíìmù sọ̀rọ̀ sísẹ́ ló fi máa kírun wàyí tó zaka táwọn ẹ̀yọ́ zaka fa ìrùfà àlùgáàlì anáyìí tó bá ṣe lé àtọ̀mù mi ní ìdìmọ́ àrùwà àwọn àlàkùn ìlà bí hakil islam wáṣí sáàbù kùn àlàbọ̀ tó bá tilẹ̀ ti sọ dúkìá wọn àtẹ̀jẹ́ wọn fún bí dídà lẹ́nu àbí tó bá tẹ̀ ìwọ̀ ìsìlámù mí ìlú ẹ̀rí pọ̀já ń tí rẹ́rẹ́ lórí ilé rẹ̀ rí mi jẹ́ pé a pẹ́ ní àìmọ́ka jẹ́ àdìkún ìmọ̀ ń fa yẹpẹrẹ fún ẹ̀ láwùjọ ṣùgbọ́n tó ti ń ta wá sọ yìí náà jihadi ní kíni olófin oníṣùrùkù ó náà kọ̀ǹdíṣà tó dé bí irun náà ni irun lágbára bí ò lágbára ó lágbára ẹ̀fẹ́ rẹ̀ pàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ti pọ̀ tó tọ̀ kàlẹ́ kí bó ti wù ẹ́ ọ̀lẹ́kí káńtì rẹ̀ tó tó ọ̀lẹ́kì bẹ́ẹ̀ kọ́ títí kíbúlá ọ̀lẹ́kì láṣàlùwàlá lẹ́ẹ̀dẹ̀ ni jihadu náà náà ṣùrùtù tiẹ̀ nínú ṣùrùtù ni pé ìtúnẹ̀lì imam kí mọ́mú ṣe kí ni ó gbọ́wọ́ sí ayélujára wà lálẹ́ fún ìsìláàmù lágbẹ̀ẹ́ lẹ́yìn náà kọ́ra ọjọ́ náà ṣe jihadi lábẹ́ olórí kan náà lọ bá wọn ọ̀tá wọn dàbí wọn lóṣù làwọn yóò wá ya wọlé látara tí wọn ṣe tó lórí wọn ṣe bí yóò mọ ìyẹn ṣe tún torí jihadu kan làwọn ń ṣe tó pẹ́lá rẹ̀ ń ṣẹ̀yí ti ṣẹ̀yí tó kọ́ nìyẹn o torí pé lánàá tó lò kí ìsìlámù kíni ìsìlámù sí ìsìlámù filẹ̀ nínú wo olórí ní alìjihadu ma'ahu awìlìgádù ma'ahu káṣe kíni ká máa bá a jagun bàbá ní má dín ìrayọ mílíkìyàmà sálìkìyàmà èdè bó ṣe wà nù o torí pé àwọn méjì tó nírò orí pé ẹ̀mọ̀ káwọn lórí ìṣìṣẹ́ yàtọ̀ sáré tàwọn kò eléyìí ò dúró déédéé mọ́ sẹ́yìn lọ́ọ́ máa kọ̀ọ̀rọ̀ wọn kù wíkẹ́ lórí máa rò lórí lórí ṣé ìwọ̀n tó wá ń sọ nu irú àwọn wa ni ń sọ o tó bá ní wọn ẹ̀dá àwọn sáláàmù ti jẹ́ ká mọ̀ pé ẹ̀yìn ò ní ṣe kíni wọn ní ìdá náà tó ti bẹ́ẹ̀ náà kéré ká ṣe ká fún wọn níwọ̀ wọn ìtọ́jú iná ló ń níbi mú wa mu lópin ìgbà tí wọn bá pa wá láti kàṣẹ lọ bákan náà nínú wọ olórí tá a gbọ́dọ̀ fún wọn tó a gbọ́dọ̀ bá wọn fa oníwà iqamatul hudud ila a'immatil madin a ní ìmọ̀ dábẹ̀rí ẹ̀sìn fún ni là ń pè ní afwan before you wa kismatul fay ìpín nǹkan ogun tá a bá kó lọ́rùgbó ogun a pẹ̀lú sí ní ìmọ̀ àmàbí ọwọ́ wa tẹ̀kẹ́ kálukú mọ́ kó tiẹ̀ ṣe wú ẹni tá a lọ pẹ̀lú pàmíṣàn rẹ̀ náà ní asekini agbe nǹkan ilé lọ́wọ́ yóò kú bó ṣe wà láyé ànẹ́bí nu bó ṣe wà láyé ọ̀pọ̀lá fáwọn nu sọ́tẹ̀ lánàbí àti àwọn ẹni eré tí wọ́n ti kọ́ ẹni tí ó pin òun ni òjíṣẹ́ ọlọ́run ẹgbẹ́ ọlọ́run asọ́nà àtàlà ti ṣàlàyé rẹ̀ nínú alukur'ani fún wa wàhálà mu annama gàmí ṣe é fa ìnàlélá kùmùsà ẹ̀rọ pé ṣe ẹ bá rí lójú ogun kúmùsà wọ́n ìyẹn pé one five rẹ̀ one one five rẹ̀ ẹ̀là àròsọ rẹ̀ yẹn pé ọlá àtúnṣe ẹni ó ní ó ní bí àti tó máa ń pín nǹkan ogun bí Islam ti ṣàlàyé ṣùgbọ́n ọwọ́ ta la gbé sílẹ̀ ọwọ́ olórí nínú ẹ̀tọ́ olórí náà tó rè ẹlẹ́ẹ̀kẹta wa ìkọ́ mọ́tòlùfùdó ilá àyè mọ́tìmáàdì ليس لأحد أن يسأل عليه ولا ينازعكم ولا ينازعكم ìyẹn pé ìkọ́mọ́tìlì ṣùdúr kéèyàn jẹ́ tó fi tẹ̀lé à ń ti ká dájọ́ fún ọwọ́ olórí náà lágbé sí ọba ni wà fáàrí kò wà fáàrí kọ̀ ọkùnrin tó bá jalè àtobìnrin fáfọ̀fọ́ ọ̀hún nàkàlà bímà kásàbà jàfà bímà kásàbà ẹ̀sán lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́run fún tí wọ́n ṣe wọn nàkàlà min Allah kó sì máa jẹ́ ìyà látọ̀dọ̀ ọlọ́run. àwa arẹ ni tó jalè àtìráyà yìí ìjẹ́mi àti ẹni ráìtì láti máa lò á ní ráìtì ẹ̀ owó olórí náà ni ó tún wà àfihàn tó lórí bá tún gbé sípò pé máa tẹ́lẹ̀ ẹ bá ṣe tà láàdó ṣe jẹ́ olórí ni bí àwọn aláṣẹ káìpẹ́ lu ẹ̀sìn níìsín ọlọ́pàá abìkan mú nǹkan kọjá lọ́jọ́ dọ́dọ̀ pírẹ́sidẹ́ǹtì láti lòfin fún torí pé òun ló yàn wọ́n sí síbẹ̀ wọ́n kẹ́yìn kan wá kóra yín jọ ẹni torí tí wọ́n ti lòfin nàìjíríà tí wọ́n bá bá mọ́lẹ̀ á ṣe kí ni àgè lọ́wọ́ irú ẹ̀ ṣẹlẹ̀ o ẹlẹ́tẹ̀lé ìtọ́lọ́hún sọ ṣùgbọ́n ẹ̀yin kọlẹ̀ wà nípò rẹ̀ ẹ̀dá bá filẹ̀ láàrin ní gẹ́ńkọ́ olórí tí ó tẹ̀lé tó olórí tí ó lò fi ọlọ́ ìhùkù sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kí wọ́n tó gbé nìkan ò lò ó kébi wá sí kínkín náírà gbangba ilé nìkan jalè kágbé lọ́wọ́ àkàdé jìnnà ẹmú wọn wá kánà ní kóòtù kékeré lábẹ́ ilé tiwa náà nínú ìjọ wa kárí ẹmọ ọmọ ẹni tó jalè wá ẹni tó mutí ẹni tó lè zina àdéhùnmọ́ tí ẹ̀sẹ̀ wà fún un ṣẹ̀rí àkàláwà iléèké sojú wa tàbá níta rẹ̀ ti dé ẹ̀fẹ́ nígbà fẹ́ẹ̀ lọ ṣẹ̀rí àwọn ọmọ ẹ̀dá lò irú nǹkan náà ń sọ ṣẹ̀rí àbáńdá lò náà ló pọ̀ jù yìí tí àádọ́ níjẹ̀mọ́ lọ àbí ìrún tó ń kí ìwọ lọ́ọ́ sí fúnra rẹ̀ ìwọ lágbára yìí àbùkárù tó ń ṣe ṣẹ̀rí àná àbí ṣẹ̀rí àkọ ṣẹ̀rí àní kọ́mọ ti ṣe aláàlí kọ́ ọ̀tajà bẹ́ẹ̀ ti ṣe fẹ́ ṣẹ̀rí àní

àwọn àfa àjẹpẹ́ wa pé tó bá wà ní pòṣíṣẹ́ ẹni tí tó fọwọ́ kan ni o lóko wa lọ àdúgbò kan ní ká fọwọ́ kan wa ni ọyẹ lọ mú ẹni tó jalè wá ti ń gé lọ́wọ́ tó bá gé wọn ọwọ́ ẹni wọ́n gé títẹ̀ o àbáfàyàn kọ́ lọ́ fà á ra ẹni ẹ̀ náà pààyàn ni ẹ bá sáré lù ú pa nínú òfin ẹ̀sìn apààyàn lẹ́yìn náà ọ̀ká bíbí sẹ́tù lòfin apààyàn náà ó wà ní pátá ìmọ̀ọ́mọ́ ẹ̀ lè fi pẹ́ ẹ̀fẹ́ tó bá pààyàn akọni ẹ̀ òkè wọn tó wá dá ọjọ́ pọ̀ wọn pa ń pọ̀ láì gbogbo náà lápàtó gbogbo náà ní kíni lápàyàn tó bá gbọ́dọ̀ tí ì fáàrin yìí ààrẹ ṣe lọ ṣe ká dájọ́ ṣẹ̀rí àkẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn ṣùgbọ́n ààrẹ ni tí ó da ìpawó sọ̀rọ̀ wa lọ lórí ta ni àwa náà mọ̀ délé láàrin ara wa àmì oríṣiríṣi ti ṣẹlẹ̀ láwùjọ wa lénìí táwọn èèyàn tẹ́tà níjọ kan làwọn kódà tó lè ra wọn súnà wọn tí ó wà nù súnà kọ́ ni wọ́n ń ṣe yàrá ń sọ fún wa látàrí àwọn sálàfù wa náà lè lè pé ní olórí ni máa ń dájọ́ òfin ẹ̀sìn lẹ́yìn pẹ̀lú ahàdìn àyẹ̀tì àná àlẹ́ ìdímọ̀lá ìrìnàjò àwọn kẹ̀kẹ́ nìkan máa bẹnu àtẹ́lù wọn àbí kó lè mọ bá wọn ṣe fanfa ara fanfa ni pé kí wọn náà sọra àlẹ́ dájọ́ kọ́ máa dájọ́ ṣẹ̀ríà fún àwọn èèyàn tẹ́nìkan òṣèkínní ìwọ̀n ẹ̀yẹ́ láyé anábì wa mọ̀lọ̀ sọ́lá anábì ni ó fa àwọn èèyàn ní àṣẹ pé ó yá ẹ̀ṣẹ̀ báyìí náà gẹ́gẹ́ bó ti wà nù hadithi zayd ibn khalid wà bí òrera nípa arábìnrin kan tí olóṣèṣì náà anábì sọ fún mi pé wàá bùdù ya òní ìlàmúrà àti nìhàbà. ìrẹ́ òní tó bá di lọ́la jí lọ́dọ̀ ìyàwó ẹni yìí lọ́nà tẹ̀sí náà fàyínì ìtàrọ̀fà tó bá lọ jẹ́wọ́ pé ṣe ha ẹ̀jù kò pupa sábàjú kò yẹ mẹ́pẹ́ ni ẹ ta ló gbà tẹ́tí anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Sọ ojúṣe wa ni pé ká kó lórí ní òfin ṣẹ̀ríà àlùfòdùd ìjọba ní pọ́lísímẹ́ǹtì tẹ́sí gbé kalẹ̀ gbogbo alẹ́ là ń kaná sùn tó tọ́ ṣùgbọ́n nígbà tá a bá ti wà ń kò jíjẹ tó tí ó ṣe èlépáwò sọ̀rọ̀ àdì adájọ́ àsọ̀rọ̀ àdà aláṣẹ ara péyàn ń bó lórí ṣe fàǹfà òun náà nù tó dìdì nǹkan bíi mẹ́ta tààtàn sí pé àlùgázù jihad àìjà lábẹ́ olórí bákan náà kí símọ́tò fẹ́yìí sábà kò ń sọ gbogbo ta ní òpin tálábì fún rẹ̀ sí lọ́wọ́ olórí náà ni. bákan náà ìkọ́mọ́tò sùdúùd ìdájọ́ òfin pọ́lísímẹ́ǹtì ṣíṣẹ̀rí àgbékalẹ̀ ta ni ó gbé ta ni ó da olórí ni. bákan lẹ́sà lè áhàdì àyẹ́ta náà àlẹ́ ìwàlá yìnyín dáhùn kéèyàn máa yọnu sí wọn kò tọ́fẹ́ nìkankan àbíkọ́ wọn máa ń dé fàǹfà sàwọn àkáńdà pèlè sókè mọ́ bóyá dájọ́ kan tó dá ìwọ́n bá ń takò wọn òfin tó ṣe ọba ń yọlu àwọn kismatul ganayin àbá ń pè é kóògùn ọba ń takò àwọn ikọ́mọ̀tòlù hudud àbí kádájọ́ ṣẹ̀ríà ìwọ́n náà bá fẹ́ di adájọ́ yánà áza min fi'l al-khawarij wal mu'tazila torí pé inú lànà àwọn khawarij ni wọn bólórí ṣe fanfa àtàwọn al-mu'tazila ìlànà wọn ni wọn déédéé sọ kàwáríjì ní kàwáríjì pé wọn máa ń kàrájá alẹ́ nǹkan wàlẹ̀ òmàrà wọn máa ń jáde sí àwọn olórí wọn takò wọn àwọn aláṣẹ wọn ni wọn máa ṣe irú eléyìí ló wáyé nínú hadisi tí àbí Sa'id al-Khudri gbà wá kọ́ọ̀lù oníbànàmà nahnu inda rasulillahi sallam ó ní láàrin ìgbà kan tá a wà pẹ̀lú ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wà ó wà yẹ ti mọ̀kìtìmán ànábìwá ń pè nǹkan báwọn yẹn sára ní pè jẹ́mọ́ ànábì yẹn ojúṣe rẹ̀ àtà òzúlùkù wẹ́yì ti rọ̀ alákùnrin kan ti ń jẹ́ òzúlùkù wẹ́yì ti àtẹ̀mí ní ìdílé bàní tẹ̀mí mú ló ti wá. عمر وهو رجل من بني تميم فقال يا رسول الله wọ́n sọ pé eré òjijì ọlọ́run ìdìl ṣe déédéé o ṣe déédéé ẹwọ́ ara àbí orí búkà kọ́kọ́ nù kéèyàn mọ̀ sọ́fà nẹ́bí ọlọ́run ti ń gbà wáyé pé kó ṣe kíni ó ṣe déédéé ìyẹn ló wà tẹ́ bá rí pé ẹni tó bá nírò rí àwọn kàwárì kìlẹ́ nìí tó bá tako olórí ìlú kan oníjójú ẹ lójú ẹni tó ju olórí ìlú lọ láì mọ iye ìgbà wọn ṣe kí ni wọn tako. nígbà tó sọ̀rọ̀ ẹ sáré ní àkọlá mi wọ́n yìí dàgbà á ní ah, ṣe fún ẹ o ní bí kejì wá burú tó báyìí. wọ́n mi yá àdè ìlànà àdè tí yóò bá ṣe déédéé mọ́ta fúnra ẹ kù lórí ilẹ̀ tí ó ṣe kí ni tí ó ṣe déédéé. alikíṣe burúkú ni kéèyàn ká lè rí ṣe déédéé o fọ́ọ̀lù ń ṣe lè sí àfún ni alẹ́bìnrin tí ìbá ti dé ta lókù tí ó ṣe déédé kọ̀dí kípùtà wàkàfẹ́r wàkàfẹ́r ọmọ ẹ̀sùn fún ọmọ kòfó ìlànà akùnrin àdì tí mi náà bájọ́ ní déédé òfin tiẹ̀ ní ọmọ ẹ̀jẹ̀ tí ìbájọ́ ní déédé torí pé yóò jẹ́ pẹ́ni tẹ́lẹ̀ sí yóò ṣe kíni kì í ṣe ní déédé nu fàkọ́lá Umar Umar wọn kọ́ ilé òjíṣẹ́ ọlọ́run ìzà ní fi fàádìrì olùkọ́ anábì fún mi yọ̀ǹda ẹran òun kan o ó mọ̀ pé tó tẹ̀ yí tó lé mórí rẹ̀ kúrò ní ṣùgbọ́n mọ̀ pé anábì ló tún fi òfin lẹ̀ ó tí ó dìsáàbù káwọn pa ṣùgbọ́n kò lòmí ẹ̀rọ ara ẹ̀ ó padà fún pé mi látàgbé àwọn gbọ́ pé táwọn bá náà olórí fún mi ìrẹ́ fàádìrì bọ̀ọ́nùkọ̀ kí n bẹ orí ilé tó gbẹ́ tó lè sọ ilé ìdí fún ànábì ọlọ́run tó di rí. fọ̀kàn ànábì àwọn sọ fara pẹ̀lú dáa fílẹ̀ ànábì sọ fún fílẹ̀. fàínà àtàbà tẹ́rà kùnrin yóò láwọn èèyàn kẹ́. ó wà lórí wáyà ń ní àrọ́mọdọ́mọ jáde lábẹ́ bàrá arákùnrin yakiru ahadukum salatahu ma'a salatihi tó yẹ pé bí wọ́n ti mọ̀rún kí tó tẹ báwo bẹ́yìn ti mọ̀rún kí ẹ tún máa sọ pé a ah, táwa mọ̀rún sí báyìí mo fẹ́ ká kíyèsí àárín yìí dáadáa nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ní àjùlé o táwa náà káwọn àkànní ọmọ ń kírun ọmọ ń ṣe báyìí ẹ wọ́n bá níbi sọ ń pa àwọn èèyàn tó ń sọ yìí pé arákùnrin tó ta kò mí yẹn ìjáde wọn ojú ànábì mọ́tò gbọ́n padà jáde tó yẹ pé ẹ̀yin sábẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ọ́rún kí tó tẹ bá tún rí irun àwọn tí yóò jáde lábẹ́ ọkùnrin tí ń sọ yìí yóò tún dájú tí ń lọ ẹgbẹ́ tó bá ní irun ẹ̀yẹ̀ kan dájú sọ irun ẹ̀sán àbà lọ bó lè mọ̀ sáà fi wé ládùúgbò tiwa yìí láwùjọ tiwa yìí tó rò pa jẹ síre. ànábì ní irun wọn yóò dájú irun yín lọ bákan náà wà síyámàhù máa síyámìhì àwẹ̀ tí wọ́n mọ̀ gbà yóò dá yàwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí lọ yẹkọrọ̀wọ́n náà kùránì wọ́n mọ̀ ká kùránì ṣùgbọ́n láàyò jáwé ìtòtàrọ̀ kí ìhìn ṣùgbọ́n kùránì sábàkà ẹnu látọ́tọ́ fi ká náà ní o àgbọ́yé rẹ̀ ò sí fún un. wọ́n kàn ká ní agbọ́dọ̀ olùsí fún wọn yẹmùrùkú nàmínà dí kama yẹmùrùkú sáàmù mìnà ọ̀rọ̀ mi yá. wọ́n ní wọ́n mọ̀ jáde kó nú ẹ̀sìn bí ìgbà pa bá tapà sí nǹkan tó gún nǹkan tó sì tún jáde ní kíní lónìí kejì ẹ̀wò nǹkan dáná ń ka kùránì dáadáa nu o sani ń kírun ìrún wọn gan tábàlì títí wàá mọ̀ ní à ìrun tí wọ́n tún kéré sáwọn eléyìí à ń ka kuraani fún wọn àgbọ́yé eléyìí jẹ́ pé ya pé ní èèyàn lè fún sínú dáadáa ṣùgbọ́n tí ò bá gbọ́ mọ́ ní àtìtù gidi yé lórí àná náà ni o èlé máa kírun ṣùgbọ́n ẹgbẹ́ bídíà náà ní í ṣe lórí àná náà ni ànábì fi àwọn ènìyàn òfìwé mẹ́tìmọ̀ kúrò nínú pé bí ẹni tó ta bàtí nǹkan tó jáde ní ó dìgbègbè. ينظر إلى نسلي فلا يوجد فيه شيء ثم ينظر إلى رصافي فلا يوجد فيه شيء أني yóò bẹ̀rẹ̀ tó ta fàtí nǹkan mo lè ta fàtí yóò jáde lókìtì pé yóò wọnú kí ní igi ọ̀pá rẹ̀ gẹ́ àbí tó ta kò ní rí kankan bẹ̀ yóò ti jáde ní òdì kejì àmì mi ròyìn àwọn ẹni yìí ó ti jẹ́. ẹ̀rí gbàtà nílò àpàdé ọ̀rọ̀ yìí o ní àyàtò rọ́júnú àtọ̀ nínú wọn tó bá padà jáde ẹ̀ẹ́rẹ́ èèyàn kan dúdú nù wọn ìhìdà àgùdẹ́ mẹ́tòlù sáde rẹ̀ a ń tẹ́ bá wo ìkan nínú apá rẹ̀ tó dàgẹ́ bí ọ̀yàn obìnrin àwọn padà sárídàdù sárídàdù ìyẹn pé etí yóò máa mì ní lọ́jọ́lọ́jọ́ wọ́n yà kùjú ná iná orúkọ tó mìíràn náà àwọn tí wọ́n jáde lábẹ́ ní bàbá yẹn bá pín náà jáde ẹ̀rí nígbà táwọn kàwájú wa jáde dáadáa onígbà ayé alíbùnà àbítọ́ni rọ́díàlá ànìwò nígbà tí àwọn fàfẹ́sẹ̀lẹ̀ láàrin Ali ibn Abi Talib àti Muawiya ibn Abi Sufyan torí pé a parí nǹkan yìí láàrin àwọn sàhábà ẹ̀yà àti Kùránì parí rẹ̀ àwọn tó wà láyé lẹ́yìn àlí wọn bá takò àlí pé ìrẹ́ àlí ọ̀nà òfin yàn pàpàlí nù wọ́n takò àlí wọ́n pàlí ní kébèrè subhanallah àwọn gbogbo ọmọ tó wà pẹ̀lú àdínà ní kíní kébèrè kí ló pèsè wàá bá ń kébèrè pé nǹkan lánàá ni. àlérà ibùdó àbá ti lọ bá wọn pé àbúrò ọmọ tó ń sọ ni mo gbọ́ allegation tó ń wà ní ibùdó àbá ti lọ bá wọn ó ń ṣàlàyé rẹ ọkọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n ní nǹkan bíi four thousand yẹn lójú wọlé ẹjọ́ náà pé ah ìtàn gbé dání kì í ṣe kíni kìsìrì ndé akpé ní ẹtú ń pa nínú mùsùlùmí àlẹ́ wa padà dìde ogun sí wọn. nígbà tá a lè bá wọn jẹ torí nígbà tí nígbà bá a ti kọ́kọ́ dọ́dọ̀ wọn wọn lórí bá ti ń kírun bá ti ń ti gbogbo ẹ̀ nígbà bá a sọ pa ah, àwọn ènìyàn kó yẹn fáwọn níwà lórí òdodo wọn ti ń bá wa jà yìí olùsílọ̀ ni wọn ṣùgbọ́n wọn rántí àdìsí yìí ká ànábìtọ́ fún àkọ́ọ́dẹ́ sọ́mọ̀ inú kí ṣùgbọ́n àtọ́mọ̀ wù nínú ẹ̀sìn kò ní ṣe kíní kò ní bá wọn kó yẹ pàmò ní. àyíṣẹ́ wa bá wọn jà ìjà yìí ló wá ẹ̀yìn ti pé àlépa nínú wọn. nígbà táàlì wá wọlé ìyẹn ní àbúta ẹ̀dẹ̀ kò ní sọ pé fa aṣèhádú àni ìsẹ̀mí ètò àzọ̀lá hadith mi rọ̀mọ̀lá sọ́lá. àbúta ẹ̀dẹ̀ kò ní ó ní mo jẹ́rìí fún gbogbo àdìsí lẹ́nu àrẹ́bí wà á ṣẹ́rọ anna aliyu abin abi sọ́ọ́lì kọ̀ọ̀tàlà wà ní máa wọ̀ onígbà fẹ́rẹ̀ ní ìpadà wá jáde nínú ẹ̀tọ́jọ́ bá wọn jà tọ́sọ̀ pọ̀ tàrí lòun wà. fáwọn ọ̀rọ̀ bíi sáré kàrọ́ jù aliwa ń wo nẹ̀fẹ́ àti ìṣẹ́yìn gbọ́ yìí kọ́ ẹ pé irú ròyìn tí anábì sọ ó wà lára àwọn ẹni yìí kánibì tó kú ẹ tó mọ takọ lórí wọn ní aliwa ń fọkùnrin fún wà láàrin wọn takọ àwọn dàbí ọrin obìnrin tó mọ ẹsẹ lọgbọlọgbọ ẹ bọ wọnú ẹ ta pàkalẹ falitomi ẹ máa wà fàwọ́tì àmì ìyànbá rí irú ìsáré ti sọ tó kú gẹ́lẹ́. ata nàbọ́tù ilé ala náà ti nàbí ọ̀sánlá alẹ́dẹ̀ náà ta tí mo fi rọ́kùnrin bá nàbí sọ̀rọ̀ yín ẹ̀ gẹ́lẹ́. alíjọ́ náà ní tún dúpẹ́ fọlọ́ pa ìjà tó wọjà ló ti ní mo wà lọ́dọọdún. àwọn ìròyìn àwọn kàwárí jùlọ náà tó lágbára tó lágbára gan oríṣiríṣi ọ̀nà ṣáàrù kálíkì sáfẹ́ àdébì sàmà ìyẹn pé àwọn ẹ̀dá tó burú jù lórí lábẹ́ sàmà ni wọ́n. anábì ní bá bá àwọn pàdé ní làtúlánà kọ́tùlà hood bọ́lọ̀ ti pa àwọn ìjọ hood ní ìbádìkiri ní ìbá pa wọ́n. ọmọ tako lórí ọmọ pa àwọn èèyàn kẹsẹ̀ rí ọmọ pa mùsùlùmí ní sọ́ọ̀lù ti sọ̀rọ̀ yìí wọ́n ni yẹn wọ́n máa pa mùsùlùmí àwọn àgbà kẹfìrí lẹ̀ yẹmọ́ gbogbo olúlo yìí ni ó jọ mọ́ fún ara mi àbí kò jọ mọ́ is is àyíkò lẹ́ ń pè wọ́n kọ́ ó jọ mọ́ àbí kò jọ mọ́ wọn isis àyíkò lẹ́ ń pè wọ́n gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròyìn àwárìkì ló wà lára wọn tẹ́lẹ̀ pé ìròyìn àwárìkì kan bẹ̀rẹ̀ ni wọn torí ọ̀nà ní fẹ́ gbéra wọn sábẹ́ olórí kan ìyẹn ló bá tó gbogbo olùtakò olórí náà nísìnyí lọ́nà kẹsí kejì tó lórí òdì lẹ́tọ̀ kó takò ìròyìn àwárí jù ẹni tó gbà pé jámọ wóde àní gbà táwọn lórí ń ṣe ìròyìn kí ló ní ẹni lọ́kàn wá torí pé ìta kàmí ni pé a gbọ́dọ̀ bá wọn ṣe fanfa ẹ wá peaceful demonstration ni wọn là ń ṣe peaceful àdìsẹ́gbẹ́ bí wọ́n pé peaceful ẹ fẹ́ ṣe ni ẹ fẹ́ kí ló wà peace kó ní peace àbí ẹ̀ ní ṣèwọ́de gbogbo ẹnikẹ́ni tó bá ti jáde tó lórí lẹ́ni sani ìwọ́de láàbì jàfẹ́tọ̀ wà kan ìlànà burúkú ló ìlànà kàwárìjì ló lò ọ̀nà kan tá a fi takò lórí ni. àwọn àlèkùwádùn ní mùsùlùmí àwọn ń ṣerú ẹ̀ àpèjúwe rẹ̀ ti hàn sí wa náà lásìkò tá a wà ń sìn wọ́n ṣerú ẹ̀ nílùú Egypt ṣé Egypt ti wá dáa jù gà sí kátó lọ èwo ló dáa jù kátó ìlú Yámẹ́nì ńkọ́ kátó ṣe protest ńbẹ àtìgbà tó ṣe tẹ̀wọ́ ló dáa jù kátó ṣe dìsí náà ní ọ̀pẹ́ kristu ni o ìlú òsì rọgbọ ti Syria ń kọ́ dìsí kátó ṣe àtìgbà tó ṣe tẹ̀wọ́ ni wọ́n dáa jù ti Libya ń kọ́ káwá padà sí Sudan sọ́lẹ̀ yìí tí wọ́n. ẹ̀rí pé gbogbo tí wọ́n ń ṣe yìí tí ò bá mọ́ àárín inú wọn nínú àti ẹ̀pẹ́ ẹ̀ka ìwọ́n àlùmùsùlùmọ́ọ̀nù tí wọ́n wà nàìjíríà yìí náà kàwé ẹ̀sẹ̀ fatiwa tó ti dòtú mélòó lọ́sì fatiwa kẹrì politics ni ó níbi tó lọ ó kàn ní àwọn farabu péjú méjì wọ́n tó bá ti wọ́n fatiwa lọ́ọ́ ti fẹ́ fi tó kọ̀ọ̀rọ̀ àpẹ́ sí àkàndá àpékò dé kíni kò dáa fúnra mi lẹ́nu inú sọ́dẹ́ tó ń kí láwọn oríkì tó lágbára pé mọ̀sọ́wárà a máa ń pẹ́ bẹ́ẹ̀ látúlẹ̀ pé ní sáwúrà revolution tó ń jẹ revolution ká sọ́ọ̀nù lù pátápátá ń yẹn nìkan ni ìjọba ti gbé ń jọ̀wọ́ pé adà lóru ni wọn. onírú ẹ̀ náà ni àlè ìtìsọ̀máàtì ká lọ kójọ níbi kan kálá nígbà kódà ní padà sílé àní jẹun tẹ́ ẹ̀ bá ti táǹtẹ́ kínní táǹfẹ́ fún yín. wọ́n ní rẹ̀ ní alùpùrùj kàtẹ́ jáde the saint wasila kámú nǹkan ìjà jáde olórí àní ṣe kínní àní gbàmọ́ ẹ dákun gbogbo oríkì tó kíyèwò ló dá mẹ́ kò sí ìtò dáa ṣùgbọ́n nígbà tó padà tó péyì tó tẹ̀wọ̀n náà àtàlà iléeṣẹ́ náà ló padà tó bì sí ọ̀dọ̀ wọn. wọ́n tó bá ti mọ mọ́ni àjò rẹ̀ tẹ́lẹ̀ ìkà ń dọ́gbọ́n ru wọn kó lè bá àbọ̀ kó mọ̀ ìlú náà ni àti mọ̀ ibi tí ó lè kiri tí ó sì sí. ẹnìkan tó wà sí skul àti pé ọmọ ń ṣèṣọ rẹ lu mi níbo ló ti ṣèṣọ rẹ. tó bá gbé wọn náà síbẹ̀ ilé káyọ̀ wá gbé kẹgbẹ́gi àkólagi àbí signboard tó mọ̀ ilé ẹsẹ̀ lànà wa ẹ má jẹ́ kásán wa àwọn àlèkọ́wánà lè mùsùlùmí náà ń ṣe lé nígbà tó ní wọ́n fi kó epo náà àná wà náà sájọ dé kíni sájọ lọ dúró tó níta ẹ̀rin ẹsẹ̀ lànà wa láwọn ẹni ìṣíwájú náà ti sọ̀rọ̀ pípẹ́pẹ́ ọ̀rọ̀ tó ti sọ yìí kì í ṣe pé ń tán dáhùn láwọn ara wọn látọ̀dọ̀ àníbàbọ̀ sọ́lá náà ló ti wá

fẹ́ẹ́kọ̀ nìkan náà máa lo àtàwọn ọmọ wọn wà òmùwà tó ń tirú nà ha àtàwọn nǹkan tẹ̀ ní láì kí láàrin mi ní ká ti fàṣubírù ẹ̀ẹ́dẹ̀ sùúrù ni o hàtà tẹ̀lẹ̀kọ́ ní alahawudu tẹ́ẹ̀bì pàdé nínú odò àbàtà ìyẹn kótó wá fẹ́ pàdé ànẹ́bì láàyè odò àbàtà rẹ̀ lọ́jọ́ ògbéni àlùkìyàmọ̀ òní jẹ́ jẹ́ òmùẹ́ta kó lórí. tó gbélé la gbọ́dọ̀ kíyèsí inú ẹ̀sọ́ àníkẹ́ká mọ́ bo lórí ṣe fa ń fa lóbi wàá nù àkídà àwọn sálàf ìmọ̀ àtàdúrà kó lórí òdó ìlú bínú ìyá rọ́bì àlọ́ rọ́ìmọ̀ ọ̀là ọ̀tà àlà kánú sálàf wa ni. wọ́n tó bá kawu àdúrà kan lẹ́nu mi náà pé láti ọpọtúnìtì àdúrà tí mo ní láyé tí ọlọ́gbà lọ́wọ́ mi rè ó ní kò sẹ́yìn tí ì ṣe fojú dání lọ ju olórí lọ àwọn kéwèé láti mọ ẹbí bẹ́ẹ̀ ah, ìrírí apá wa ẹ wàá fi àwọn ọmọ mọ́lẹ̀ ẹ nílé wọn olólè dé fún kí ló dé abáni ti bá dégbò lórí yóò rẹ gbogbo aráàlú ṣùgbọ́n pé làwọn agbó wọn tẹ́ tógbó eléyìí kìí sí lànà àwọn ẹni eré lànà kàwárí jù ní káfí kùrúj alùkùrúj ẹ̀rí èyí tí ò dá níbi sẹ́yìn ká jáde wọn pẹ̀lú dà ìyí tí kìí sí dà náà gbogbo ọ̀rẹ́ tẹ́ bá wò ó jáde kò dáa. àwọn bá jẹ pé àkókò àkọ́mọ́ jáde kan nírò ni pé èmi ò lè ṣe òtún mẹ́rin òní tó burú bẹ́ẹ̀. ẹni kò dáa torí oríṣiríṣi kàwáríjì la ní àgbà kan náà kàwáríjì ló kọ́ àdà ìròrí làwọn afátọ́ làwọn fi àtìsí wọn àwọn oníṣe kan yẹn àbá jẹ pé yóò yẹn gan ló lè ṣe torí pé ìròrí àwọn ẹ̀yìn làwọn tó ń ṣe ó máa lò fọ́tọ̀ àwọn náà máa lò. tó bá kúrú bó bá pé lórí ìṣúná àlè ìṣúná àlè tọba pèlè lórí agbẹ́rin ẹyọ kan yìí wọ́n yẹ̀yàn kó lò súnà àwọn àbá sábà máa ń bẹ̀ ní ènìyàn pé ilé ìtòsùn yẹn súnà asùn lòrò láyé láyé àlè Imam Ahmad àfàwọn àfa àgbà mi ayé wọn lárákùnrin gbé àfa àgbà náà pé ṣùgbọ́n kí ló dé tóbi kò lágbo súnà wọ́n ní ìnáwó yàrá ọ̀sán yìí òun náà rí i pé òun gẹ́gẹ́ òun yọ̀dà ọkọ̀ tó rí i pé àwọn tó bá rí kó lórí ìdùnnà lẹ́tọ̀ọ́ fẹ́ jáde fẹ́ yọ̀dà àwọn òní tó burú bẹ́ẹ̀ lẹ́nu tó sọ lásán ẹ̀fà yóò fi ọ̀la rẹ̀ fóònù gbélé fóònù súnà tó ń kó sẹ́kọ̀ọ́ sínú agbọ́dọ̀ ní súnà agbọ́dọ̀ kíyèsí ẹ̀tọ́ olórí òǹdíkátẹ̀lé wọn èyí tí wàá gbádùn kọ́ èyí tí ò gbádùn máa wà nù wọn ẹ̀rì yẹn làwọn àfa látàyè ìjọ wa nà tí mo sọ pé àátẹ̀ lórí náà wípé báàrù látọ̀ kó jẹ́ nire wọn ni báàrù wọn kánà àwọn àwọn fáwọn ìjírọ̀ èèyàn rẹ ló jẹ́ àbí kò kí àbí tó bá di pèpè rí nìkan ló kù àwọn àkọ́kọ́ àti kó tó bá di kèmé ní gẹ̀rẹ́ àní tẹ̀lé mọ́ àní jáde nígbà tó mọ́ta bá tó lágbára ni o tá a bá lágbára ńkọ́ a ní abẹ́rẹ́ náà ni a ti fi sọ ìlú. bákan nínú ẹ̀kọ́ olórí wàdá fún ìsọdàkọ́ọ̀tù ìlẹ́yìn jà ìsàtò nàìjíríà sọdàkọ́ọ̀tù mi máa nà zaka nínú ẹ̀tọ́ olórí pé wọ́n tọ́ ọba lówó tí zaka wọ owó rẹ̀ tọ́ba gbé lórí ó wà já ìlú ọwọ́ fẹ́ yọ sàká lọ́gbẹ́ fún lórí ẹwọ́n náà ti pàdé bí wọ́n fẹ́ kúrò mi ní àmúwálì yìí sọ̀dà kọ́tàn tutọ̀ hírò hù bí ẹ̀ wàtúzà kí tutọ̀ hírò hù wàtúzà kí hù bí ẹ̀ máa gba zàká lọ wọn láti máa fi fọ̀ wọ́n mọ́ àlèfo lórí àbẹni tó lórí rẹwà kẹ́bó ti ṣẹlẹ̀ nígbà tí a lórí ọ̀sán sánlá tó rẹ́ mọ̀ á gbùdùn yámẹ́ni àbí ọ̀rọ̀ sọ́lá ń sọ bí ní ṣe wá àti fún wa ọ̀rọ̀ sọ àbí ló gbé síwájú ẹ̀yẹ tó bá dúró lé lórí ọkọ̀ ọ̀rọ̀ sọ́lá tó bá dúró lé fàálámù jẹ́ kẹ́mọ̀ ká nà lọ ìfúláwọ̀ dàdé ìsàkà àwòsọ́dàfà tó kàtó mí ní àgìníyáyí pàtùrọ̀ dú àálẹ́ àkókòrò àìyí jẹ́ kẹ́mọ̀ pé ọlọ́run ṣe lọ́rùn yẹn fún wa kẹ́mọ̀ yọ sàkà sáńgbà lọ́wọ́ lọ́wọ́ sáà máa dá padà fún aláìní àwọn ìjẹ pé kọjá náà pé òun gan tóun náà wá ó lè gbà àwọn ìfín kìlọ̀ pé wa ìyáká wà kàrọ́ ìmọ̀ àmúwáàlì fún wa dọ́wọ́ ẹ̀ tó bá gba sàká lọ wọ́n gba àyè tó dojú lówó jù olórí nínú ẹ̀tọ́ rẹ̀ náà ni pé àwọn sàká kò lè pé tá a bá fún un lónìí o lónìí ó pè sí àwọn ibi tó lè kíní tó lọ. pàmò ń dàfà ilé ìmú àjùsá àti àná ẹ̀ tó bá fún olórí ó ti yọ sàkà rẹ̀ lẹ́nu tó bá ti wù ọ́ wọ́n lè lọ mọ àwọn tó yẹ kọ́ fún bóyá láì ní lọ fẹ́ fún tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n lè fún ọ̀nà méjìlá gbà yọ sàkà lọ́ni yọ fún ara rẹ̀ kọ́ gbé fún àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí àbíkọ́ yọ kọ́ gbé fún olórí àbẹ́ntó lórí kó wá ká gbé sí àyè tí wọ́n gbé sí láti fi láti fi fáwọn tí ó lẹ́tọ̀ọ́ sí. a ní olórí tàǹkọ̀ bá rọ́n kánà àwòfáàjìrọ̀ ẹni rẹ ni abẹ́ni bí ọ̀hún rí pé látàyè jọ́dún náà ti ń sọ pé lórí lè jẹ́ àwọn èèyàn kọ́ àwọn ẹ̀rọ pé àwọn olórí ẹ̀yà àwọn yóò dáa kò bá àmọ́ dáa tó lórí náà sáà ní inú ẹ̀tọ́ rẹ̀ tó yẹ ká fún rẹ̀ àìdá rẹ̀ tó lọ nẹ́tọ́ ẹ̀tọ́ tó pé ìwọ náà dáa a gbọ́dọ̀ ní àkíyèsí rẹ̀ bákan náà nílẹ̀ ẹ̀tọ́ olórí fasolátùlì jùmọ̀ àti khalifa jùmọ̀ àti khalifa ìrun jùmọ̀ káyọ̀kọ́ lórí ni ó ti fún wa a gbọ́dọ̀ kí lẹ́yìn rẹ̀ náà ni. wa khalifa man wàláhù jaiza jaiza tún bá fẹ̀yà tó ń tàbí tó rọ̀ kàfẹ́ abẹ́ni tó lórí ti ẹ̀yẹ̀ fún wa. olórí ló yàn máàmù yìí láti pàṣẹ rẹ̀ agbọ́dọ̀ máa kírun ní abẹ́ rẹ̀ ẹ̀rí ìyẹn sọ́ra gẹ́gẹ́ bí ìdíjà láwùjọ adé ní oríṣiríṣi ọ̀nà yẹn ń gbà pàtó lórí àwọn sọ fún apẹ́ èyí tó sẹ́nu wọ́n wá bí wọ́n pé ìbínú wo ni wọ́n ń sọ kò ló wọ́n inú inú ìṣẹ̀dá náà ni wa kò ló pé ní lókèfè ní wá ní ìgbésà àpò lórí àníkèbèrè ṣùgbọ́n kì í sọ lórí wọ́n tó wábẹ̀ akẹ́kọ̀ọ́ láti olórí kan fún wa àwa mùsùlùmí sábà ti gbàgbé kì í sọ lórí ìdá rẹ̀ ti ṣe láti ṣe é tọrọ kálífàrà kátàkà tó lọ sí nìyẹn wọn ni olórí yẹn sọ lórí ṣùgbọ́n àwọn ògbà kọ́ lórí ni ó kéèké fẹ́ ni wọ́n ní kéèké ṣe kéèké rí wọ́n kéèké dúró olórí tó ń sọnù. wọ́n lù wá rò pé níta ara fẹ́sẹ̀ ni ìrújú lélẹ́yìí o wọ́n fọ́ọ̀lù nírú ọwọ́ àwọn èèyàn bẹ́ẹ̀. olórí tába ti gbà kó lórí ni ó yẹ mùsùlùmí ó wá lè gbádùn àbíkó mọ̀ ṣe kíni kó mọ̀ gbádùn àìgbádùn rẹ̀ wá ní tó bá jẹ́ tọ̀ rẹ̀ ká mọ̀ ṣe kíni ká mọ̀ fún. kìí ni bàbá ń sọ wípé nínú ẹ̀tọ́ rẹ̀ náà tún ní káfíìrún sọ̀lá sọ̀lùjúmọ́ lẹ́yìn rẹ̀ àbẹ́yẹn tó bá yàn fún wa àti ní méjì tó pé wà á mọ́ni àádáhùn mọ́ ẹni lọ tún tó kìlẹ̀ tiẹ̀ bóyá ẹ̀ lágalẹ̀ kó bá ẹ lẹ́nu ọba ọ̀jẹ̀ dájú dá padà bí lórí tèmi olólórí yẹ olólórí gidi o sábà kẹ̀kẹ́ lẹ́yìn ẹ̀ yóò ṣe kíní tó bá dá àbálẹ̀ tó bá dá padà fáwọn àbòkùtẹ́lẹ̀ òkùtẹ́lẹ̀ àná. tárìkùlì àfáàrì ó ti yapa àwọn tẹ́sì sáré mùkálìfù lè sunna ó ti yapa sunna torí pé lumi wà sí ẹgbẹ́ ní ojú ó káwọn èèyàn tí ìbá tẹ̀lé olórí bẹ̀rẹ̀ lòkè ẹ̀ tó yẹ tọ̀lé tẹ̀lé ayékọ́ pé kéferì olóòpá kú kí pẹ̀lú wọn ìgbó bóyá lé ẹ̀ ní àbínú mọ́sálásí ẹ̀ náà ló padà wá dá ìrùmí padà gẹ́bí lúrì kí ló ti pọ́ lórí pé ìrùn ti wúkẹ́ lẹ́yìn ìrìn ò lọ àbálẹ́ tó bá ti bẹ́ẹ̀ bù kẹ́rẹ́ òun. tẹ̀lọ̀ kí àbá ti tọ́ fún mi pé olórí sàrùkọ ó lè mọ́ gbàdùn gan wọ́n kọ́ mi pé tó jẹ́ ẹ̀rù lẹ́yìn rẹ̀ àwọn oníṣẹ́ kíní àwọn oníkì sùlámì rọ̀ wá gẹ́gẹ́ bí ìròyìn tí mo sọ ìròyìn tó fẹ́ máa gbé sáàrin àwùjọ àwọn abúlé ìṣẹ̀lẹ̀ pé olórí kan àwọn ògbà lórí nítorí pé kìí ṣe irú ẹ̀sán sọnù wá débi sùtọ́nù náà mọ̀kó ní bídíà ni oníbídíà sì ní ìrìn ọkọ̀ lórí rẹ̀ àrílẹ̀ ìṣúná. tó ìjọba pé yẹn kéde rí ń wà nínú ìṣesí o tẹ́bánikà dìfáìnì olóòtọ́lẹ̀ tó wà máa kò ní lójú kẹlẹ́ ni ó wàá lo ọ̀rọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ pé àáfẹ́ ibi tá a ti ń ṣàlàyé pọ́lítì olórí olùgbọ̀rọ̀ tó ní déédéé olùgbọ̀rọ̀ yìí ni ẹ̀wọ̀n sí tẹ́gbẹ́ pẹ̀lú kí ni kò tó ní déédéé bọ́ọ̀lù fẹ́ lẹ́yìn tó kò wù lófin ọlọ́run pọ̀tọ́ ti wá bẹ̀rẹ̀ pé àwọn àfáà fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí náà sọ pọ́lítì ẹ̀kún níní tí ò bá ní tó bẹ́ẹ̀ ń kọ́ ìjẹ́ kàfàrà rẹ̀ ìgbà àfáàgbà kó ló lè jẹ́ alámòsí tó ẹgbẹ́ àmọ́ lámúyá fún òfin sọ̀rọ̀ lọ́wọ́ fáwọn láìka òun kàfẹ́rù ẹni tí ó bá lò fi ọlọ́run kékeré ní ó lé kúfúrú amẹ́lì kúfúrú tiṣẹ́ tó ní sàkófin ọlọ́run ló dà gbóhùn lówó ló àǹtọ̀ òun ló sábò ti fúnra rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn òní rárá èso ló jẹ́ sọnù tẹ́ ẹ̀ bá ti sàkó lórí pẹ́ẹ́sì sọ ìtumọ̀ tẹ́ ẹ̀ sọ ni pé èfèrè ni nítorí àfáà yìí ti èyí ń sọ tó a ní apàdà ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alimami tẹ́míà tí wọ́n àwọn sọ lórí nǹkan báyìí. àwa ní min usuli alìsúnà sí wal jamaa nínú ìpìlẹ̀ alìsúnà nínú ìpìlẹ̀ ìpìlẹ̀ lélẹ́yìí o sáàfin mọ̀ nínú ní súnà anáwòye sọ lónà ìjánu á àwọn alìsúnà máa kírun júmọ́ ìsọ̀lúnà júmọ́ a máa kírun jọmọ àyàd àti irun eid wàlìjàmọ art àti irun jẹmọ wọn a máa kí lẹ́yìn àwọn olórí láàyè ni òun náà jùmọ àtàwọn jàmọ a wọn èyí fi jùmọ àti jàmọ irun jàmọ lẹ ká máa fara lùbídà mìíràn rọfìdọ ọ̀sẹ̀ ìrètí gẹ́gẹ́ báwọn ní fídíà ṣe bí àwọn ṣíà àtàwọn àní ẹ̀wọ̀n lórí ẹ̀ ṣíà kí a lè ní irun jímọ̀ kìí sọ̀nà yẹn lórí ẹ̀ kìí sọ̀nà yẹn ọlẹ́mọ́kì lórí fáwọn olórí ẹ̀kọ́ lórí gẹ́gẹ́ olórí gẹ́gẹ́ ti wọ tardab ó ti wọ kíni kí náà ń pè ní tardab dáadé pé Yorùbá mi bí àjálẹ̀ Muhammad Hasan Askari sọ́dọ̀ ni alimadi àwọn tí ń bọ̀ pé tí ò bá ti dé irun jẹ́mọ́ irun júmọ̀ àti jihad kéde kí ni kèé sọ̀nà yẹn pé abẹ́rẹ́ náà ti gbọdọ̀ já ẹgbẹ́ wo jimá táǹkì tó bá wẹ̀rọ lè kí. máa ṣe wá ní àwọn míì náà ni sẹ́yìn ní kótó sábẹ́pà nǹkan ní kùtù bí yà lẹ́ni irú òní wọn náà sùúrù rí yà náà mú sẹ́yìn kótó mi nílùú Egypt ìtò náà padà sọ kótó kùnú. ó ní àwọn tí mà sẹ́kọ́ káàkiri ìlú Egypt àtẹ̀lú mi ó ní mọ̀ ábídù ṣèrèké kí ló fà dẹ́mọ̀ ṣé tó bá ti mọ̀ lórí sẹ́yìn títí kí ló fà ẹ́ yóò ní torí wọn lòfin ọlọ́run tí wọ́n lọ́wọ́ kan mọ́sálásí bẹ́ẹ̀ á torí pé àjẹmọ́ àbí mọ́mù tó wà mẹ́rin jẹ́ pẹ̀jọba ló yẹ ìjọba tó lòfin ọlọ́run ibi tẹ́yìn náà ti ń kírun níbi kíyà ni ó wá sọ fún ọmọlẹ́yìn ẹ̀gbẹ́ lè máa kírun lọ́sẹ̀ sọba padà gbọ́ yẹ kẹ́nẹ́ yẹ padà wọn ẹ̀dìjàmọ́ ẹ padà wọn kàfàrà kàfàrà wọn yẹn pọ̀tẹ́bára àwọn ẹlẹ́gbẹ́ ilé nínú ẹ̀ tí wọ́n di fẹ́ẹ̀dì láti kótó gbogbo òwe rẹ̀ náà wọ́n ti kíni náà wọ́n kàfà wọn yẹn òtí ló tọrọ bàtàbàtà yìí nínú ròrí bẹ́ẹ̀ bí musa ẹni kótó bi ni tẹ̀kfírù ni mùsùlùmáàt ìka ìpè gbogbo àwùjọ ní kèfèrí fóònù yóò ṣe tẹ́lẹ̀ yóò gbé látòrí abẹ́ olórí wọ́n tó bá ti wá sanwó lórí lọ́nà kẹsíkejì lọ́nà ìdíkejì nínú tọ́ba lọ sùn lórí dálẹ̀ yunifásitì wọn lọ lọ yunifásitì kẹfẹ́rí ẹ̀ńtọ́ lọ yunifásitì kẹfẹ́rí ní kọ́pù mi ni káfíìrì lòun náà ọdún tó ṣiṣẹ́ iléeṣẹ́ ìjọba ń kọ́ káfíìrì bó ti pa ìlú jíìtì lè jẹ́ àsìkò tiẹ̀ kíjọba tó wá dé. gbogbo àwọn ìkọ́nù mùsùlùmí lẹ́nu ẹ̀ lọ́wọ́ ni pé ẹ máa ń dúró náà àfa àgbàlagbà ẹ̀ máa kà ní ètò tù ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó sọ ó sọ fún ẹ̀ sọ̀ ó sọ sí muawiya ó sọ sí usman ó sọ báyìí bí wọn mú sọ pé onígbónára ni. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú òṣìṣẹ́ gbòógì nínú títẹ̀ tó dùdú gbé dájú pé a máa kàfàrà àwọn àwùjọ. títọ́ kọ́kọ́ sọ fáyẹn pé ẹni máa kírun lẹ́yìn wọn mọ́ màá bídú ṣèlú tí yá ni àwọn ilé ìjọ ti ní gbogbo àwọn ẹ wá wọn tí àlùmọ́ mi ló tẹ́mi àtọ̀ ẹ wọ́n tí mo mọ àwọn ẹ̀wọ̀n tó àfa sọ ẹ wọ́n látẹ̀lé lómi ní ìṣiṣẹ́ kúndùn látẹ̀lé olóńtọ́ tó bẹ́ẹ̀ ni mo ní àbọ̀mọ̀ àfáàmù wọ̀nyí wọ́n tẹ bára wọn ẹlẹ́gbẹ́ ẹ̀lẹ́ òkúlórí ẹ̀. inṣàlá ala ọ̀rọ̀ àlùmọ́ mi ló tẹ́mi ẹ̀ láàmà kọ̀ǹtínù níjọ́ mi tó ṣe pàtàkì gẹ́ nípa bó làá ṣe bó lórí lókù

agbára àgbọ́sọ àwọn olórí nítorí pé wọ́n tẹ́lẹ̀ ni wọ́n. ẹ̀rí sáà ló ní fún náà ara wọn náà ni o ó kẹ́ ẹlòmíì gbọ́ bí wàá lórí lórí gan nígbà tó bá jẹ́ kínní ara wọn eléyìí náà ti tó ń ṣẹlẹ̀ àbí ká máa ní eh, olórí ìtìlú ẹ̀rẹ́ pé à ń dáàtò ẹ̀ ìlú mi làá máa tẹ̀lé ilé ìjẹ́ pátápátá tó lè lọ́dọ̀ àwọn náà ni pé kálukó tẹ̀lé olórí títí ìlú ẹ̀ tọ́ba fẹ́ lò báyìí sálábì ṣe máa ń lò tó lẹ́gbẹ́ bá ti àníyàn nǹkan báyìí nípa tó ní ṣe pọ̀ lọ́dún ojúlẹ̀ gbogbo ara gbọdọ̀ e ní tọ́ba gbé ẹ níjọ́ kejì kọ́ lọ yìí kọ́ tẹ̀lé tó lórí o bóyá ọdún nínú túbú lọ́dún lọ́ọ́ ṣe ni lọ́dún lọ́ọ́ ṣe ṣùgbọ́n ọlá pé ìlú ayé ayé gbà wá alẹ́sọ ọdún lọ́jọ́ kẹrin àbí ní oṣù kìíní ẹlẹ́sìn ẹ̀rọ tún lórí kò sí ń gbà ní àwọn sálábù bẹ́ẹ̀ ẹnu kọ́lá kó lórí ìmọ̀ gbádùn ẹ̀ pé fájúrù kan sọ oríṣiríṣi ló lè jẹ́ àjàmbá tó wà lo fálífàbà kan bì wọ́n ní gbọ́n sálàfù ń sọ ẹgbọ́ wọ́n ní fájìrù yàtọ̀ sí fún tẹ́lẹ̀ fájìrù ní kan ti ṣe ẹ̀kẹ́ ọlẹ́ jẹ́ kódò lè máa mú sí olè máa gbàdùn kéésà ṣe bíbíà wọ́n wá ní gbogbo nẹ́sọ̀ àwọn àbá tí wọ́n ń sọ yìí ni pé kéde kíni kéde oníbílíà ó kẹjọ ní pátípátí kan mẹ́ta kò dúró déédéé múlò ní jàǹbá ṣùgbọ́n kéde oníbílíà torí gbogbo nẹ́sọ̀ yàrá náà ríbi kó dànù sí ẹni àwọn fájúrù tẹ́sí ń san àwọn ọ̀sẹ̀dúró déédéé ìgbọ́n àbáṣe bídíà káṣe bídíà ló ń ṣe ní àwọn afọ́sọ́lápò ní sọ pé ìlú yẹn ni ká tẹ̀lé yẹn ta ló síwájú wọn sọ gbogbo ìwọ̀n tó bá ní fájúrù lèyàn ó lè pé kò dúró déédéé ó lè pé ní bídíà ni ó lè pé ní ẹlẹ́sẹ̀ náà má ní fásitì lèyàn lè pé alíbídíà tó mọ̀ fá mọ̀ fásitì kọ̀ bídíà ló ń jọ àìdúró dédé rẹ̀ tó bá jẹ́ pé ìwọ rẹ̀ kẹtọ́ yẹ ká fún agbọ́dọ̀ fún ara wọ̀ tá fún pé a kírun lẹ́yìn wọn tó kéde ọdún àdégínní a sọ̀rọ̀ lẹ́yìn wọn kọ́nà àtúmọ̀nà wa ta'ala kó sàlẹ̀ fún àgbọ̀ ní ẹ̀sìn rẹ̀ fún wa wa sallallahu wa ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم وجزاكم الله خيرا وجزاكم الله خيرا